حيث ما كنت فأمر بالجميل ولا تخشى سوى الله من قاص ومن داني إن الجهاد لأقسام ọ̀rọ̀ mìíràn lẹ́yìn rẹ̀ irọ́ ọlọ́run ló wí ànábì ló wí ọ̀rọ̀ mìíràn lẹ́yìn rẹ̀ irọ́ ọlọ́run ló wí ànábì ló wí ọ̀rọ̀ mìíràn lẹ́yìn rẹ̀ irọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وبعد asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. a dúpẹ́ fún allah tó ṣe wá ní mùsùlùmí. alhamdulilah. ó ṣe wá ní ọmọlẹ́yìn anabi wa sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. à ń wá ń bẹ́ẹ̀ nínú àánú rẹ̀ àtijọ́ kan ṣoṣo rẹ̀ àti kápá lè ṣe rẹ̀ gbogbo ohun tí máa mú yàn kú ò lójú ọ̀nà ẹ̀sìn òdodo ọlọ́run dákun má jẹ́ ó bá wa. Ah eléyìí ni ètò yín ètò wa Islam ọ̀nà àbáyọ eléyìí tí a ti máa rí àlàyé ìdí tí Islam fi ń jẹ́ ọ̀nà àbáyọ fún gbogbo nǹkan pátápátá àwa dúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala alhamdulillah tó ṣe wá ní mùsùlùmí gẹ́gẹ́ bá a ṣe sọ ṣáájú alhaji wa Abdulwasi jẹ́nradé ọlọ́ndàkùnmọ́sá àbá ṣàlékún dáadáa wọn wọ́n gbé ètò yìí kalẹ̀ nírètí bàbá wọn tí wọ́n ti lọ kó lè máa jẹ́ sọ́dáka járíyà fún wọn kọ́lọ́n dákun kó bá wa kẹ́ bàbá wọn kálá bá wa gẹ̀ wọ́n bákan náà wọ́n jẹ́ ọmọ rere fún màmá wọn wọ́n tún fi ń tọrọ àlékún gbogbo ẹ̀mí fún ìyá wọn alájà wa riskat jẹ́nradé ọlọ́nkọ́dákun màmá náà gbogbo ẹ̀mí àtàláfíà ara ọlọ́nba ṣe fún wọn. jama wa awanu Ramadan oṣù yọ ẹsẹ̀ yọ ẹsẹ̀ Ramadan oṣù yọnu Ramadan oṣù ìkẹ́ Ramadan oṣù àánú Ramadan oṣù tó jẹ́ wípé gbogbo inú ilé tí ò dùn tẹ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ sí í dùn oṣù tó jẹ́ wípé ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ò mọ̀ gba bàbá wọn máa jáde tí wọn ò mọ̀ gba bàbá wọn máa wọlé ọmọ mọ̀ gba bàbá wọn ń jáde wọlé nítorí wípé ó jẹ́ oṣù àánú ó jẹ́ oṣù ìkẹ́ ó jẹ́ oṣù tó jẹ́ wípé gbogbo èèyàn Allah subhanahu wa ta'ala fúnra rẹ̀ yóò fi àánú sí ọkàn àwọn èèyàn yóò fi àlékún ìfẹ́ sí ọkàn àwọn èèyàn àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run náà ó ní àáfàá fi ń sọ fún wa wípé yáàdá làbí má kàfa ùdàmbù fi rọ́jàbìn. yáàdá làbí má kàfa ùdàmbù fi rọ́jàbìn. àáfàá ni mo pè wọ́n tọ́já yìí pé gbogbo oṣù rajab tí í ṣe oṣù keje ojú ọ̀run ẹ̀ṣẹ̀ ló fi ṣẹ̀. ọ̀sẹ̀ nínú oṣù keje tó Rajab ọkọ ọkọ ọ̀tọ́jú ìyàwó àwọn ọmọ tí ọ̀tọ́jú òbí wọn ní gbogbo Rajab ìyàwó tí ọ̀gbọ́tọ́kọ́ ní gbogbo Rajab aṣáájú tí ò ṣe dáadáa sáwọn ọmọ ẹ̀yìn ní gbogbo oṣù Rajab gbogbo àwọn ọmọ ẹ̀yìn tá à ṣe dáadáa sáwọn aṣáájú ní oṣù Rajab àtúnwá bá bẹ́ẹ̀ ó tún bá wọnú oṣù Shaban eléyìí tí í ṣe oṣù kẹjọ ojú ọ̀run ẹ̀ṣẹ̀ náà ló tún fi ṣẹ̀. làkọ́dé àgọ́ ṣẹ́rù sọ́ọ̀mì bàdàhùn mẹ́. wa sọ fún ẹ o ìwọ tó jẹ́ keje ojú ọ̀run ti ṣe rajab ó fi dáràn lọ́dọ̀ ọlọ́run ni bákan náà oṣù kẹjọ ojú ọ̀run ti ṣe sha'aban ó fi ṣẹ̀ ó fi ṣe zìnà ó fi mutí ó fi jalè ó fi tọ́jú àwọn òbí rẹ̀ ó ṣe dáadáa làkọ́ndé azọ́láka ṣáàrù sọ́ọ̀mì bàdáwùmọ̀ oṣù míì tó ti wá lé báyìí tó ń jẹ́ oṣù ààwẹ̀ ìyẹn oṣù kẹsàn-án ojú ọ̀run ti ṣe Ramadan tó jẹ́ wípé gbogbo àìdá tó ti ṣe sẹ́yìn tó o bá ṣe dáadáa ní oṣù yìí àìdá yẹn yóò kú ò ọlọ́run yóò dànù gbogbo àìṣedéédé rẹ nínú oṣù kínní kejì kẹta kẹrin tẹ́ ẹ kẹsàn-án yìí tó o bá ti wá ṣe oṣù eléyìí dáadáa Allah subhanahu ta'ala yóò gbà ọ́ lẹ́rú yóò ha gbogbo ẹ̀ṣẹ̀ rẹ dànù ọ̀ wàá dàtún bí falátùsọ̀ yìí rí ayé látùsọ yìí hàdà ṣàhàrọ̀ oṣù eléyìí mọ́tùsọ di ṣàhàrọ̀ ìṣìyàní di oṣù tó ẹsẹ̀ ìwọ tó mutí gbogbo rájàbù rẹ òfin mutí ṣàbáàni rẹ òfin mutí ìwọ tó fi rájàbù rẹ ṣe zìnà ṣàbáàni rẹ òfin ṣe zìnà ìwọ tó fi rájàbù rẹ ṣàìtọ́jú obìnrin gẹ́gẹ́ bá láà ṣe sọ ìwọ obìnrin tó fi rájàbù àti ṣàbáànù rẹ ṣàìṣe dáadáa sọkọ bá láà ṣe sọ oṣù míì ló tún ti dé tó fi lè ṣe àtúnṣe èyí tó ti ṣáájú yìí látúnṣe yiri o aidan ṣahara isiyani mọ́tò wá sọ oṣù eléyìí náà mọ́tò sọdọ̀ oṣù ẹ̀sẹ̀ mọ́ra rẹ lọ́wọ́ wàtílúlì kùránà. wàtílúlì kùránà. máa ké kúránì nínú oṣù yìí ni máa gbọ́ kúránì ìwọ tó bá máa ké. wasabi fihi mojita ida. subhanallah walhamdulilayi àdúrà ni ó máa ṣe má fi oṣù yìí má fi gbogbo ògbésí ayé rẹ nínú oṣù yìí má tún fi wo fíìmù gbogbo ògbésí ayé rẹ nínú oṣù yìí má fi ta tẹ́tẹ́ gbogbo ìgbésí ayé rẹ nu oṣù yìí má fi sọ̀rọ̀ ẹ̀yìn gbogbo ìgbésí ayé rẹ nu oṣù yìí lọ fi ṣàtúnṣe ẹbí tó ti bàjẹ́ látọwọ́ rẹ gbogbo àsìkò rẹ nu oṣù yìí lọ fi ṣàtúnṣe àárín ìwọ àtìyàwó rẹ tó dàrú ìwọ obìnrin tó ọ̀gbọ́tọ̀ kọ́ńkọ́ àsìkò yìí lọ fi ṣàtúnṣe dáadáa láàrin ìwà àtọkọ rẹ má sọ oṣù yìí má tún sọ di oṣù tí ó tún bọ́ mọ́ ọ lọ́wọ́ nítorí wípé <laughs> oṣù eléyìí kọjá bẹ́ẹ̀ o oṣù tí ń ṣàtúnṣe oṣù tó ṣáájú rẹ̀ tí ó tún máa ṣàtúnṣe oṣù tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ ni. ṣaharu wa qur'ani fa innahu ṣaharu tasbihi wa qur'ani. oṣù tá a wà yìí tí sọ́sù Ramadan ṣaharu tasbihin ó oṣù téèyàn máa fọra rẹ̀ máa ń wájú Ọlọ́run gbogbo wa tá a jẹ́ lẹ́sẹ̀ àsìkò tá a di àtúnbí rèé tí wọ́n bá ń pè àtúnbídà gbogbo ẹni tó bá gba àwẹ̀ rọ̀mọ̀dánù rẹ̀ dáadáa gẹ́gẹ́ bí anabi wa sallallahu alayhi wa sallam bó ṣe sọ wípé mọ̀nsọ́ọ̀mà rọ̀mọ̀dánù ẹni tó bá gba àwẹ̀ rọ̀mọ̀dánù ìmọ̀nàn wàtísàbàn pẹ̀lú ìgbàgbọ́ òdodo tó sì gbà pé gbogbo iṣẹ́ tóun bá ṣe ọlọ́run ni ó san lẹ́san rẹ̀ gbogbo ìgbà tó bá parí àwẹ̀ yẹn yóò padà wàá dà gẹ́gẹ́ bí ọmọ tuntun níjọ́ tí ìyá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí ẹ̀yin ọmọ ìyá mi alápẹ̀lẹ́ gbogbo ẹ̀yin olùtẹ́tísí mi tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáńláyé ẹ jẹ́ ká gbà wípé oṣù yìí oṣù àánú ni ẹ jẹ́ ká gbà pé oṣù anabi alayhi ó sọ̀rọ̀ tọ́pọ̀ fún wa nínú ni ọlọ́run aleke ọlá subhanahu wa ta'ala ó oṣù yìí fún wa bakora ìyẹn ọlọ́run ọba ń sọ yìí pé أيها الذين آمنوا يا أيها الذين آمنوا sẹ́ni mà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ àwẹ̀ Allah subhanahu wa ta'ala ti wá rí wípé ó sì ti mọ̀ nínú ìmọ̀ tó wípé gbogbo tí jẹ́ ìmọ̀ pátá Allah ló ní là ń fi the all knowing kò sí nǹkan kan tó pamọ́ fún Allah Allah ti mọ̀ wípé ààwẹ̀ gbígbà ẹnìkan ò ní í jẹ́ ẹni tí ó lè fẹ́ gbàwẹ̀ àfi kó jẹ́ pé ẹni tó ti gbà fọlọ́n tán yanyan làlá fi sọ wípé yá ayú alavina amanu. yá ọlọ́run ni mo pe ẹ̀yin tó wípé ìgbàgbọ́ ti ráàyè dúró sínú ọkàn yín ẹ ní sọ pé lórí tí wọ́n bá sọ wípé ọlọ́run ọba wí nǹkan kan ànábì wí nǹkan kan. kò tí ọlọ́run ní ààwẹ̀ tó dé yìí òun ṣe lọ́ràn ẹ̀yàn ṣe rí i pé tí a bá sọ yìí pé kàtàbà làwù a jẹ́ yìí pé làwù bọ́ bá wù ó lè ṣe bọ́ bá wù ó lè má ṣe ṣùgbọ́n tá a bá sọ yìí pé kùtìbà àlẹ́ èyí ó fẹ́ o ọkọ̀ o ọ gbọ́dọ̀ ṣe ní jẹ́ bẹ́ẹ̀ ìyẹn nínú èdè Lárúbáwá tó bá jẹ́ yìí pé ìntàwí ni pé kùtìbà làwù a jẹ́ yìí pé well the choice is yours tó o bá fẹ́ o lè ṣe é tó o bá fẹ́ o lè má ṣe because ó wà optional but now Allah sọ pé kùtìbà alaykumu siyamu àwẹ̀ Ramadan gbígbà yìí ọ̀ranyàn ni bọ́ ọ fẹ́ ọ gbọ́dọ̀ gbà bọ́ ọ fẹ́ ọ gbọ́dọ̀ gbà nítorí wípé ọ jẹ́ nítorí pé Allah subhanahu wa ta'ala kò fi ààyè lẹ̀ wípé èmi ò lè gbà o kódà gbogbo àwọn tọ́jà yìí pé fúndì kan àbídì míì tó jẹ́ wípé Allah subhanahu wa ta'ala mọ̀ sí tó sì fààyè pé òkè ìwọ má gba àwẹ̀ nípa pé ò ní jẹ sàárì ò ní sínú ṣùgbọ́n Allah tún mú àwọn nǹkan míì wá tó fún wọn wípé àníṣe àwẹ̀ yìí àyọ̀ǹda rẹ̀ fẹ́ni kankan ọ̀dà tó ọ̀bá wa lè gbà ń pa pé kọ́ ọ jẹ kọ́ ọ má kọ́ ọ má mu kọ́ ọ má wò kú títí títí tí lè fi sú máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe báyìí in replace of gbígba àwẹ̀ Allah ni kùtìbà alaykumus siyamu kùtìbà aláìkúmù síyámù. ààwẹ̀ ramadana ọlọ́run ní ọ̀ràn yẹn la ṣẹlẹ̀ yín lórí. kàmá kùtìbà aláàládì nàmí nkọ́bùlìkùn. làálàkùn tàtàkùn. ọlọ́wà ní ẹ̀yin kọ́là kọ́kọ́ ẹni tí màá kọ́kọ́ ṣe ààwẹ̀ lọ́ràn yẹn fún mo ti ṣe lọ́ràn yẹn náà fáwọn tó ṣáájú yín ó ní bí mo ṣe ní kí wọ́n gba tiwọn ni torí náà gbogbo ẹ̀yọ́ ọmọ ìyá mi alápẹ̀lẹ́ tọ́lọ́ ní kí oṣù àlùbáríkà yìí bá wa láyé ẹ jẹ́ ká gba àwẹ̀ náà o bàbá tí wàá ń gba àwẹ̀ náà ẹ jẹ́ àgbà nítorí tọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ nìkan ká sì ṣàgbéyèlé e pé ọba tó ní ká gba àwẹ̀ fóun ọba tí máa san ọjọ́ ni o ọba tí máa san tọ́ba lòun ó ṣe ni o ọba tí máa san ẹrú lẹ́sàn ni o abẹ́ Allah subhanahu wa ta'ala kó ṣe nírọ̀rùn fún wa alhaji wa abdulwasi jẹ́nradé ọlọ́run kó ṣàlékún dáadáa wọn wáàsí yìí kọ́lọ́run kó bá fi kẹ́ bàbá wọn kó bá fi gẹ̀ wọ́n kó sì bá fi ṣàlékún gbígbàdúrà síwájú sí i fún màmá wọn alájà riskat jẹ́nradé subhana rabbika rabbil izzati amma yasifun wasalamun alal mursalin walhamdulillahi rabbil alamin.